ẹ káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú bí ẹ̀yin bá ṣe ń darapọ̀ mọ́ wa lónìí ohun tá a fẹ́ gbé yẹ̀wò ó dá lórí kíni títún orílẹ̀-èdè nàìjíríà kọ́ ní ojú tí àwọn àgbà ńlá ayé gbogbo tí wọ́n fi ń wò wá mo ní kí a tó lọ sí ìdánidúró ráńpẹ́ àlejò mi wà níkàlẹ̀ pẹ̀lú mi tí ó máa bá wa dá sí ọ̀rọ̀ títún orílẹ̀-èdè nàìjíríà tò ìyẹn rebranding ṣé aṣọ la máa fi tò ni àbí wíwọ̀ aṣọ bẹ́mi ṣe wọ̀ yìí ni àbí nípa ìṣe pẹ̀lú orílẹ̀-èdè mìíràn àbí láàrin ara wa wọn la fẹ́ gbéyàwó àlejò mi àwọn náà ni comrade àbí ṣé comrade ni kí n pè yín. ọ̀gbẹ́ni <laughs> ọ̀gbẹ́ni comrade afuwapẹ David ìpínlẹ̀ Ògùn láti lọ gbé àwọn náà wá lónìí lórí ètò lágbo òṣèlú ọdún ni wọ́n lórí ètò ìbùtò jẹ́ pé àfojú wọn hàn gbogbo ìgbà ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n ń tẹ̀lé ètò wa tí wọ́n sì ń dá sí i ẹ ṣe púpọ̀ bàbá wa ẹ bá wa kí àwọn aráalé ká tó bọ́ ságbàmì ètò. ẹ̀yin aráalé ẹ kú ìjókòó mo dẹ̀ wọ́n pé dáadáa ni abálé a ní agbára ọlọ́run a ò ní dín a máa máa pọ̀ sí ni láṣẹ Èdùmàrè àmì àmì ẹ má ẹ má fi bẹ́ẹ̀ ṣèbínú sí àlejò bí ẹ ó dàbí pé èdè òyìnbó ló dán mọ́rán jù lẹ́nu wọn ṣùgbọ́n tiwantiwa náà ni ara rìbrándì tá à ń sọ náà nìyí torí àti gbàlejò kan wá sórí ètò orí tó ní tá a bá fẹ́ rebrand tá a bá fẹ́ restructure nàìjíríà a máa bẹ̀rẹ̀ láti kíni láti bí èdè àbínibí ipò orílẹ̀-èdè nàìjíríà gan nílẹ̀ ìgbìmọ̀ asòfin ó yẹ kí wọ́n máa sọ èdè abínibí níbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìpínlẹ̀ kan ti ń ṣe ní báyìí o àlejò mi ẹ ẹ kọ́kọ́ bá wa ṣàlàyé fáwọn aráalé kí ni nǹkan tí ẹ rò pé ọ̀rọ̀ rebranding yìí àtúntò yìí kí ni nǹkan ọ̀nà wo lẹ fi lè ṣàlàyé ẹ̀ kó lè yé àwọn aráalé kákọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ti sọ̀rọ̀ nípa rebranding rebranding yìí ó ṣe kókó ó ṣe pàtàkì lọ́nà a rí i pé kó tó dìgbà yìí before this time a rí i pé a ní value Nigeria ní value system we were so hardworking à ń ṣiṣẹ́ takuntakun à ń ṣiṣẹ́ kárakára a lè owó àlejò mhm. àgbọ̀pọ̀n fìyàn ṣòwò báyìí àgbọ̀pọ̀n mhm. gbé pátá bọ̀ nísìnyí gbogbo ẹ ti dàrú hmm. a ní rebranding ìyẹn jẹ́ lákọ̀ọ́kọ́. láàrin ara wa láàrin ara wa. tàbá kọ́túnra kákọ́ tún lè ṣe náà kákọ́ tún lè ṣe ká bọ́ síta. bẹ́ẹ̀ hmm. so àwọn olórí wa wọ́n ní púpọ̀ ṣe hmm. lórí eléyìí they have a lot to do hmm. our leaders. tàbá rántí mo rántí gbà múrítàlà mo kéré ńgbà náà mo wà níbi mi ti bẹ̀rẹ̀ primary school rárá ah. nígbà tó fi pa àṣẹ kò pẹ́ tá a bí mi náà kó tó pa bàbá yìí bàbá yìí ṣètò kan tó jẹ́ pé ó ní Nigeria is number one in Africa ó ṣètò ìtóbi pé USA gan bẹ̀rù láti bá wa ṣe Britain bẹ̀rù láti bá wa ṣe ẹ mọ̀ àwa dàbí ejò nǹkan tí wọ́n sọ yẹn ẹ̀yin rí kà nínú òwe ni ẹ gbọ́ nínú ìtàn àlọ́ bá ní bàbá àtàn mo bá nínú ẹ̀ ni mo dẹ̀ ká ó yẹ ká ṣàlàyé fáwọn ará ilé Muritala Muhammed ó jẹ́ kí ó yé wa pé Nàìjíríà á gbọ́dọ̀ rẹ̀yìn mm. in terms of population a pọ̀ in terms of owó à ń rówó in terms of leadership a wà ń bẹ̀ ó sọ pé ó wá ṣe gbogbo ẹlẹ tẹ bá rántí ìgbà yẹn náà ni a sọ pé àwọn èèyàn war against discipline ló ti kọ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn kọ́ máa tò kọ́ máa tètè débi iṣẹ́ gbogbo ẹni múrítàlá là kalẹ̀ mo wá rò pé lẹ́yìn ìgbà yẹn àwọn èèyàn tún dé dé dé lẹ́yìn ìgbà yẹn Ṣàgárí dé Buhari dé Babangida dé i'm sorry to say this ibi tí Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí dàrú ni orí Ibrahim Badamasi Babangida hmm. ìgbà yẹn ni corruption tó wá gbalé tó gbòde hmm. táwọn èèyàn máa máa fò lórí ìlà hmm. corruption wọn wàá kà sí nǹkan kan hmm. the value was now lost systemic corruption ó wá wá so ìgbà yẹn ni wàhálà ti bẹ̀rẹ̀ tẹ bá rántí náà nígbà yẹn náà between ninety and ninety three lọ́lọ́kadà tó tún wá pọ̀ sí bọ́n yẹn pọ̀ sí wàhálà kan tún wá ń dé sí nàìjíríà lóríṣiríṣi. ọ̀dà náà bó tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan tẹ̀ là kalẹ̀ yìí tòótọ́ náà kò ń ṣe nǹkan tí a lè tá a rí àkọsílẹ̀ ṣùgbọ́n a rí àbí wà nínú àkọsílẹ̀ náà ni pé lágbájá báyìí ló bẹ̀rẹ̀ corruption àmọ́ bóyá bẹ́ẹ̀ ìyẹn ní èrò títí ṣùgbọ́n tá a bá fẹ́ wò náà ẹni value wọ́n là kọ́ lágbájá níkà ó ṣe tinú ẹ̀ náà ti wà nú ẹ̀ tá a bá ní ẹ system kan kó dàrú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣe ìfẹ́ inú wọn ṣé adarí ló ní kán máa ṣe ìfẹ́ inú wọn ni àbí àwọn gangan wọ́n ti fẹ́ ṣe ìfẹ́nu wọn tẹ́lẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ wọ́n kàn dúró fún èèyàn kan tó máa ní ó yá gbà bíi báwo lè ṣe rí báwo lè ṣe fẹ́ sọ ọ̀rọ̀ wọlé máa sọ lórí yẹn. ẹ ṣe olóòtú tí máa sọ lórí yẹn jẹ́ mo fẹ́ kọ́ mú a lọ sínú bíbélì mm-hmm. bíbélì lèmi mọ̀ ń pẹ́ torí onígbàgbọ́ ni mí. Mm-hmm. ẹ wò gbà tí Jónà tó mú ìyìn rere wá sílùú Nínéfè mm-hmm. ta ló kọ́kọ́ lọ bá ọba ni ọba ló wá rí pé nǹkan tó mú wáyé nǹkan gidi ni o a gbọ́dọ̀ gbà kí ló bá ṣe ó ya aṣọ ẹ̀ ó wọ aṣọ àpò ó da ẹrú sára ó pé ah nǹkan tó mú ẹ̀yìn rere ni kí ló dẹ̀ ṣe àwọn ọmọ ẹ̀yìn kí náà ṣe wọ́n wo ìṣe tí ọba ṣe wọ́n dẹ̀ tẹ̀lé ọba tí ẹ bá ò kánà ọba yẹn náà wò pé Jónà irọ́ ló mú wáyé kóun náà bẹ̀rẹ̀ ṣe àwọn ọ̀nà tó bá tẹ́wọ́ gbà wọn ò ní gbà á olórí tó bá ti da ìgbáyé Múrítàlá èmi sì ń sọ fún yín gba Múrítàlá àwọn èèyàn step online they were in line. wọ́n dúró sókè wọ́n fẹ́ ra nǹkan wọ́n tò. wọ́n tètè débi iṣẹ́ torí nǹkan máa múra ah, bí. ibiṣẹ́ tẹ̀ ń sọ ibiṣẹ́ ìjọba ni àbí. iṣẹ́ ìjọba nìkan kọ́ tó bá ran iṣẹ́ ìjọba ran káàkiri. Mm. ẹ wá wọlé iná ìgbà tí Buhari dé first time ẹ̀ between eighty three and eighty five tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń rush wọ bọ́ọ̀sì ni mm. but later ó ní war against indiscipline ẹ jẹ́ ká máa ṣe gbálégbáta ó fi yẹn náà kún. gbálégbàtà gbálégbàtà environmental sanitation seven to ten every Saturday mm. ẹ bá rí yẹn náà yẹn náà ara ẹni mm. is part of value system mm-hmm. but nísìnyí kí la rí lẹ́yìn tó kúrò ńbẹ̀ ìṣekúṣe la wá ń rí lóríṣiríṣi corruption ti wà gẹ́gẹ́ ṣe sọ tẹ́lẹ̀ láti lẹ̀ pọ̀ kò pọ̀ tó nígbà táwọn kan wá di olórí. ẹ ṣe bàbá wa tẹ́ bá yẹ pé ẹ ní corruption gbogbo àlàyé tẹ́ ṣe sílẹ̀ sí i ó dá lórí kíni corruption yàtọ̀ sí corruption ìyẹn ìwà àjẹbánu tẹ̀ ń sọ yìí ṣe bí àwọn míì náà tún wà tó ti fẹ̀jú bíi kájínigbé ká máa bẹ̀rẹ̀ owó ká máa bèrè owó lọ́wọ́ àwọn ẹbí ẹni tán jí gbé tàbí ká máa mú ọmọ kékeré ká máa mú lọ ìlú òyìnbó lọ́ máa fi ṣọmọ ọ̀dọ̀ àti pàápàá àwọn tó yẹ pé bí ká máa gba ẹ̀yìnkùlé àwọn nàìjíríà náà ni ká fẹ́ gbẹ̀yìnkùlé wọ orílẹ̀-èdè mìíràn ṣé ìjọba náà ló fà á tó fi di pé ká má fẹ́ gba ọ̀nà ẹ̀tọ́ lọ sórílẹ̀-èdè mìíràn tó fi di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń wọ́n máa pa wọ́n máa pa wọ́n lẹ́nìí ẹlòmíì àti ẹ̀kú sójú omi gbogbo orú nǹkan báyìí ṣé ìjọba náà ló fà ló fi di pé a bọ́ sí ọ̀rọ̀ olójú àgbáyé pé orílẹ̀-èdè nàìjíríà wọn lóòótọ́ kankan. ẹ ṣe olóòtú there is one central point about all these issues. ẹ bá a sọ <laughs> kókó kan kókó kan ní gbogbo ẹ̀ so mọ́ mm-hmm. owó. owó yes lọ́nà wo ló fi so mọ́ owó. wọ́n jíyàn gbé owó ni. owó náà fẹ́ gbà kí ló fà á. wọ́n gbọ̀nà ẹ̀bùrú wọlé owó ni owó náà wá mm-hmm. before now mm-hmm. kó tó dìgbà yìí one naira was to a dollar mm. as at eighty five eighty six ìgbà tó máa di bí eighty seven eighty eight ó ti wà two naira to a dollar gbogbo nǹkan ṣì ń lọ sínrin wẹ̀rẹ̀rẹ̀ mm. bí ọ̀rẹ́ wa eh, ní fàájì eh, eh. gbogbo ẹ̀ ń lọ sínrin wẹ̀rẹ̀ but ìgbà tó wá di pé dọ́là ó di hundred naira to a dollar ó ń di gbogbo ẹ̀ tí gbogbo nǹkan ń wọ́n táwọn èèyàn rí pé ah, gbogbo ọ̀nà táwọn ń gbà ọ̀nà kìíní ló ń bọ́ sọ́wọ́n pé ah kí la tún lè ṣe tá a lè fi rówó ní gbogbo nǹkan burúkú ìwà ń wọlé mm-hmm. then ìkejì ni wípé àwọn èèyàn wá rí pé ah kí ló lè ṣe owó ni mm. olórin kan sọ pé owó ló ń ṣègboro ẹ̀yin náà mọ̀ ọmọ tá à ń sọ yìí ah. small doctor ni ó sọ pé owó ló ń ṣe gbòòrò tí ò bá sí owó hmm. èèyàn á dàbí aláìsí. ẹ tẹ́ ẹ bá lówó tí òsán ọmọdúnrún àbí bẹ́ẹ̀ nǹkan. ẹ ṣe àwọn òfẹ́ mọ̀ yẹn hmm. ká ti lówó àwọn òyìnbó sọ pé a US guy is always saying get rich or die trying fifty cent náà fi kọrin nígbà hmm, yẹn ó sọ pé get rich or die trying ọmọ wa náà bíbá ẹ̀ tá à ń pè ní nice ó sọ pé kémi ṣáà ti lówó orin eh. ìgbádùn lẹ́ra. Eh, bọ̀ nǹkan táwọn èèyàn ń gbọ́ ni hmm. wọn fẹ́ mẹ́sẹ̀gì tó ń sọ ni pé hmm. kóun ti lówó ọ̀nà dáadáa ló ń bẹ̀ ń lò ẹlòmíì ò bá máa ní kóun ṣáà ti lówó hmm. ẹlòmíì kí n ṣáà ti lówó kí n fi oppress kí n gbé ọmọge ká ra mọ́tò oríṣiríṣi ká kọ́lé rẹpẹtẹ nǹkan tó fà á nìyẹn rákàdédé owó ní central point owó ní kókó ló so mọ́ gbogbo ẹ̀ lọ tó fa wàhálà nìyẹn lọ fa wàhálà èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi náà fẹ́ owó èmi mi lè lọ sí ọ̀nà tẹ́yìn sọ yìí bákan náà ni ẹ̀yin náà à ń sọ nípa rebranding báyìí ọ̀nà wo la fẹ́ gbà pé ká fi tún ojú tí àwọn ìlú mìíràn fi ń wò wá ọ̀nà wo la fẹ́ gbà fi tún ṣe wọ́n ní pé ilé làṣà ń wò ká tó kẹ́sọ̀ ròdì bẹ́ẹ̀ yẹn sọ lẹ́ẹ̀kan pé láti inú ilé láti máa bẹ̀rẹ̀ ọ̀nà wo la fẹ́ gbà nínú ilé gangan tá a wà láti fi tún orílẹ̀-èdè Nàìjíríà àwọn èèyàn bẹ̀ àtorúkọ nàìjíríà láti fi tún ṣe lójú àwọn lójú àgbà lójú àwọn àgbáyé. ẹ ṣe olóòtú èmi máa ń sàn kankan nàìjíríà ìṣì máa dùn ó dá mi lójú hmm. olórin òbí náà tún fi kọrin hmm. nàìjíríà ìṣì máa dùn ó dá mi lójú lọ́lá olúwa á dùn á dùn á nàìjíríà ṣì máa da hmm. ṣé ní nǹkan tá a lè ṣe ni pé we need value reorientation. kí làwọn value. ẹ ṣe value yẹn ni number one hard work iṣẹ́ takuntakun àwọn ọmọ ẹ̀ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ mm-hmm. a kì í fipá wówó mm-hmm. a kì í sọ ń wá pátákiri mm-hmm. a gbọ́dọ̀ níyẹn value yẹn nìyẹn one two respect fáwọn àgbà kò rí bẹ́ẹ̀ sí mọ́tò bá ti rówó lè pàgbẹ́rẹ́ wá ń bí. ká máa bọ̀wọ̀ fágbà ká máa bọ̀wọ̀ fágbà wọn láì bọ̀wọ̀ fágbà ní ìjẹ́ káyé mọ́. nọ́mbà mm. three ká máa ṣe wípé ẹ jẹ́ ká padà sí ètò moral instruction wọ́n ti jọ yẹn kúrò ní curriculum wa kò sí nǹkan tó gbọ́ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ah. ní primary school ṣé ẹ rí típìlẹ̀ bá bàjẹ́ kí hmm. lódodo yóò ṣe the foundation is the primary school mm-hmm. tó bá ti kọ́ wa láti ilẹ̀ pé ẹ jẹ́ ká ṣe lé ẹ jẹ́ ká ṣe lé bí àwa ń sìn I finish my secondary school in the mid eighties mm-hmm. primary school jàre ní mid eighties wọ́n kọ́ wa moral instruction wọ́n kọ́ wa ní gbogbo ẹ̀ the basic things about value wọ́n kọ́ wa ní hard work a gbọ́dọ̀ mọṣẹ́ ṣe takuntakun a gbọ́dọ̀ lójú kòkòrò lọ́nà òótọ́ a gbọ́dọ̀ lójú kòkòrò mhm. a gbọ́dọ̀ ní bọ̀wọ̀ fún àgbà a gbọ́dọ̀ ní sùúrù gbogbo mẹ́rẹ̀ẹ̀rin kò sí mọ́. ẹ ṣe dandan ni kó jẹ́ iléèwé náà ti máa kọ́ ni tí wọ́n lè kọ́ nílé ni. ẹ ṣe ilé ní tiẹ̀ mhm. school náà ní tiẹ̀ mhm. ẹ̀yin ẹ̀ wo most of the children's time or awards mm. school náà ti ń lò wọ́n máa kúrò ní seven thirty eight mm. wọ́n máa padà kó tó di four or five kó di five or five kó tó dé mm-hmm. so they spend about nine hours mm-hmm. in the school kí bàbá tó dé ó lè jẹ́ eight or nine lálẹ́ ó lè jago méjìlá táwọn náà ní <laughs> only weekends weekends ngbà mi ẹlòmíì ó tún ti sájáde ní seven láàárọ̀ ó ti lọ mm. party ó ti lọ bíṣẹ́ so most of the kids time as wọ́n lò ní school àwọn words wa they are spent in the school mm-hmm. school náà ti ń so mostly school ní púpọ̀ láti ṣe. ó dáa ẹ ti sọ́nsìn ẹni pé iléèwé ó ní púpọ̀ láti ṣe ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀yin aráalé wípé tá bá fẹ́ tún orílẹ̀-èdè nàìjíríà tò ìyẹn rebranding bíi tèmi bẹ́ẹ̀ tí mo wọṣọ ṣé bẹ́ẹ̀ ni ká ṣe ṣe ẹ wọ́n ní pé iléèwé ká dá ètò moral instruction padà sínú ètò ìgbẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè nàìjíríà yẹn lànà tó fi máa máa kọ́ ọmọ nílé ẹ̀kọ́ ìyẹn ni àlejò mi sọ ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀yin ará ilé ní tèmi èmi ò rò pé ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ò lẹ́tọ̀ọ́ láti sọ pé ó rí bẹ́ẹ̀ akọ́fẹ́dele agbára náà ká wá gbọ́ nǹkan tí èèyàn méjì èèyàn kan àbí èèyàn méjì tó sọ lórí ọ̀rọ̀ rebranding tá à ń sọ ẹ jẹ́ ká lọ gbọ́ ohun táwọn aráàlú náà sọ lórí rebranding ẹ ṣe àtúnpadà bọ̀. nǹkan tí wọ́n lè ṣe sí ọrọ̀ ajé nàìjíríà tó lè fi dàgbàsókè kò ju wípé nàìjíríà fúnra ara ẹ̀ fún ara ẹ̀ our youth and try no matter tara but a kàn ní support àwọn government sáwọn nǹkan wa because bí àwọn kékeré tó wà ń sìn yìí bí àwọn kékeré tó wà ń sìn yìí government wọn ń support wọn tí wọ́n bá ń ṣe nǹkan kábẹ̀ láti orí bọ́ọ̀là àwọn tó play ball kábẹ̀ láti bẹ̀ tó bá ń play ball wọ́n máa ń nà wọ́n ni tó yẹ pé ó yẹ kí wọ́n support wọn ó yẹ kí òbí fún ara rẹ̀ náà káwọn náà máa support wọn kọ́ support wọn láti gbá kí nǹkan to bá ń ṣe nǹkan tí wọ́n bá kí ló ń gorúkọ nǹkan tí nǹkan tí ẹni ẹ fẹ́ dà kọ́ support ẹ̀ but wọ́n máa nà ọ́ ni but government fún ara ẹ̀ support wọn ló pọ̀ jù wọn ló pọ̀ jù láti orí primary school kò sí ara àwọn nǹkan tẹ́ pé wọ́n lè máa fi ṣeré láti láti primary school kọ́ ara fún wọn wọ́n máa fi ṣeré ibẹ̀ náà máa discover iṣẹ́ tí ọ̀dọ́ fẹ́ ṣe iṣẹ́ tí iṣẹ́ tí kí ló ń porúkọ tí àwa tí àwa ọmọ àwa youth Nigeria. tí ẹ ta dà because most of them sìn àkàdà àti lóní máa wá gbà tó support government ẹ bá àwọn ọlọ́kadà ní báyìí sìn so but tó bá lè encourage wa láti máa láti máa ṣe pé láti máa fún wa ní kí ló ń burúkú ẹ mọ encouragement láti ní pé kí wọ́n support wa ní àwọn ibi tó yẹ pé àánú tá a mọ̀ láti ṣe kọ́ support wa bá support wa inú eh, ìdàgbàsókè ọmọdé bá nàìjíríà àwọn ọ̀dọ́ ní nàìjíríà là ń fẹ́ sẹ́ni tó yọ̀lẹ̀ kó ẹ̀ àwọn kí n ṣe títí nàìjíríà àwọn nàìjíríà náà kú síbẹ̀ náà ṣe àwọn kan gbóhùn tiwọn náà gba dollars wọn wọ́n dẹ̀ lọ so àwọn nàìjíríà à ń ṣọ̀lẹ̀ àárẹ̀ láti ṣiṣẹ́ àárẹ̀ láti ṣiṣẹ́ tó máa kọ́ nàìjíríà nìkan kékeré báyìí àwọn náà máa tún ṣe ní a máa tún ṣọpọ̀ tẹ̀ àtúnṣe jù so Nigeria are all trying. kọ́lọ́run ràn wá lọ́wọ́ náà torí tọ́lọ́run tá a bá fi tọ́lọ́run síwájú èèyàn kan ń because nísìnyí níbi tí ọ̀rọ̀ Nàìjíríà ń lọ yìí Ọlọ́run nìkan ló lè mú wa padà padà bọ̀ sípò bí Nàìjíríà ṣe wà tẹ́lẹ̀ because àwọn àgbàlagbà tó wà ń bẹ̀ ń sìn wọn ò fẹ́ kọ́ ọmọ kékeré kó ní tẹ̀síwájú rárá àkọ́kọ́ ná àwọn ọ̀dọ́ èyí tó bá fẹ́ tó mọ̀ pé tó máa fẹ́ lọ skul kó lọ skul tó bá dẹ̀ fẹ́ kọ́ṣẹ́ kó kọ́ṣẹ́ wọ́n wáyé pé bóyá wọ́n jókòó sílé pé ìwọ tó tí ní one naira lọ́wọ́ òun ti ń lé twenty naira láì kò jẹ́ pé ẹni tó níṣẹ́ lọ́wọ́ àbẹ́ni tó bá fẹ́ lọ skul bá fèsì skul ẹ̀ kò lè sí kọ́dà a sì máa máa bọ̀ sí ẹni bá fẹ́ kọ́ṣẹ́ kó fèsì iṣẹ́ ẹni tó bá dẹ̀ fẹ́ lọ skul kó lọ skul kọ́ mọ̀ pé ẹni yìí yóò lọ skul ẹ mi lè ọ̀lẹ́ ni wọ́n mi lè sọ lẹ́kọ́ because àwọn kan wà bíi pé wọ́n máa jókòó wọ́n á jókòó látàárọ̀ ṣúlẹ̀ so ẹni tó jókòó sílé tí ò ṣiṣẹ́ kankan fún bíi tó kàn wálé fún bíi oṣù kan àbọ̀ oṣù méjì kí la máa pè é ọ̀lẹ náà ṣì ní bọ̀tí ẹni tó ṣì ń lọ tó bẹ́yà ò kọ́ṣẹ́ ọwọ́ tó ṣì ń lọ lóòótọ́ àwa náà ta jẹ́ oníṣòwò lèmi náà lóòótọ́ a máa jáde nígbà míì àmì rówó gbà míì àdè máa rí ẹni bá fẹ́ kọ́ṣẹ́ kó kọ́ṣẹ́ ẹni tó bá dẹ̀ mọ̀ pé skul òun fẹ́ lọ kó lọ. nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni pé lóṣèlú mo kọ́kọ́ sọ síwájú tẹ́lẹ̀ pé kọ́lọ́hún ṣe kí ni kọ́lọ́hún ràn wá lọ́wọ́ because òkè ẹ kò yí sí ẹni tó bá jẹ́ pásítọ̀ gan-an tó bá lè sọ pé òun dé tó bá wọnú politician ó máa yí padà ó máa yí padà because à ń wo à ń rí à ń wo fíìmù à ń dẹ̀ rí bí wọ́n ṣe ń ṣe. àwọn ọ̀dọ́ ìsìn nǹkan jáde ṣe wà ṣùgbọ́n àtiléṣe ní kókó nínú àwọn ọ̀dọ́ tó wà ń tà ń sìn kò sí ètò fẹ́ẹ́ ṣe iṣẹ́ kan lọ títí owó òjijì ó ti pọ̀ jù tí wọ́n wá kò sẹ́nìkan tó fẹ́ ṣiṣẹ́ lọ títí nù wọn because bí irú àwa nísìnyí bá a ṣe wà nísìnyí èmi ń ṣe mechanic generator mechanic mo ń ṣe nísìnyí njọ́ mi máa wà tó yẹ pé ní a ṣiṣẹ́ njọ́ mi dẹ̀ máa wà tó yẹ pé ní kò ní ṣiṣẹ́ àwa máa manage ara wa pé ok ìwọ̀nba tá a bá ti ṣe sílẹ̀ yẹn la máa fa fi dọ́gbọ́n manage ara wa títí a máa tún fi rí mi sùn mọ́ nínú àwọn ọ̀dọ́ tó wà ń tà sí kò sí kankan tó lè fi ara mọ́ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn bí kí wọ́n máa rí owó ní everyday ló ṣe ni wọ́n ṣe wò ní àṣewà ń sìn because sọ inú àwọn ọ̀dọ́ tí wọ́n mú wá sọ́dọ̀ mi pé wọ́n fẹ́ kọ́ṣẹ́ sọ pé wọ́n wá síbí àti wọ́n fẹ́ kọ́ṣẹ́ at least wọ́n tó bí mẹ́rin tẹ́lẹ̀ àwọn kan lè dúró àwọn kan lè dúró àwọn tó yẹ pé ní wọ́n lè fi ara da pé iṣẹ́ ikọ́ wọn dúró àwọn tí ò dẹ̀ lè fara da wọ́n gba ilé bàbá wọn lọ because àwọn ọ̀dọ́ sìn wọn ò ètò ọba ẹsẹ̀ ò pọ̀ ọ̀lẹ lọ́pọ̀ jù ọ̀lẹ òun lọ́pọ̀ jù nínú àwọn ọ̀dọ́ sìn ní títèmi o ní tèmi rí tèmi o ọjọ́ kókó nǹkan tó wà ń bẹ bí a ṣe ń retí lọ́wọ́ wọn omi nínú àwọn àgbàlagbà máa ń sọ pé lọ́pọ̀ la pè ṣùgbọ́n níwọ̀n la ò rí inú àwọn ọ̀dọ́ míì wà tó yẹ pé ní ọpọlọ wọn ó ṣẹ́tù díẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ tó pọ̀ jù nù wọn ni tí wọ́n fẹ́ ya ọmọkọ́mọ lọ́pọ̀ jù nowadays o nínú àwọn ẹ̀tọ́ yọ ọmọkọ́mọ lọ́pọ̀ jù àwọn díẹ̀ wọ́n ń gbọ́ tí òbí bá ń sọ fún wọn kòye sìn ọjọ́ nǹkan tèmi lè sọ ní orí ẹ̀. mi ò mọ̀ púpọ̀ nípa ẹ̀ but àwọn ọ̀dọ́ nǹkan tán lè ṣe ni wípé láti lè mú kí ọrọ̀ ajé tó wa kó máa ṣe dáadáa ní ilẹ̀ nàìjíríà wọ́n lè wọ́n lè tẹpa mọ́ iṣẹ́ àbí kán ṣe ètò kan tó jẹ́ pé bóyá àwọn tó bá jẹ́ pé ọ̀dọ́ mi tó ń ṣe iṣẹ́ wọ́n máa bá wọn sọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ ajé á ṣe á ṣe move dáadáa bọ̀ mi mọ̀ púpọ̀ láti mi lè dáhùn púpọ̀ nípa takọ́kọ́ yẹn ọ̀lẹ kọ́ àwọn ọ̀dọ́ kì í ṣe ọ̀lẹ then púpọ̀ nínú wọn náà ló jẹ́ ọ̀lẹ. bẹ́ẹ̀ ni o. tó ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀ṣun ìṣúná wọn gẹ́gẹ́ bí olùdarí ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe wọ́n gbìyànjú gbogbo nǹkan tó like nǹkan tó ń ṣẹlẹ̀ there are some youths tó jẹ́ pé wọ́n ń try best tiwọn láti sọ pé àwọn máa ṣe báyìí tó jẹ́ pé ọ̀nà àfi là ṣàṣọ wọ́n ń gbìyànjú tiwọn that's just it n tí àwọn ọ̀dọ́ lè ṣe ó pọ̀ látara pé kí orílẹ̀-èdè kó lè develop kó lè da ni pé kéèyàn mọ kéèyàn mọ kẹgbẹ́kẹgbẹ́ so ti yé ń sìn gbogbo làákàyè tí wọ́n dẹ̀ ní lẹ́lọ́yìn tí wọ́n ní so ti yé ń sìn so láti pé kí gbogbo nǹkan lè da láti pé kán mọ kẹgbẹ́kẹgbẹ́ so ti yé ń sìn èyí tí ò bá níṣẹ́ lọ́wọ́ láti pé kó gbìyànjú láti ní iṣẹ́ so ti yé ń sìn ara tán tún lè ṣe ni èyí tó bá dẹ̀ láti gbìyànjú láti lọ sí school so ti yẹn sìn ẹni tó bá yẹ pé kò bá rí láti ní ìrànlọ́wọ́ ó ní láti gbé ìyànjú láti lọ sí ilé ẹ̀kọ́ ọ̀ kó dẹ̀ máa kọ́ iṣẹ́ so ti yẹn sìn so láti pé ìyẹn ó tún máa ní ìlọsíwájú fún orílẹ̀-èdè nàìjíríà so ti yẹn sìn so àti pé irú yẹn náà sìn ó tún wà fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ti yẹn sìn tí ìdàgbàsókè lórí àwọn ọ̀dọ́ ọmọ kékeré lọ́tún bẹ̀ láti rí eighty years ninety years twenty or twenty-five so ti yẹn sìn àwọn irú eléyìí láti develop èyí tó jẹ́ ọkùnrin ń bẹ̀ tó ti yé sìn ó ní láti láti múra láti ilé ti bọ béèyàn ṣe bọ̀wọ̀ fún àgbàlagbà tó ti yé sìn ẹ̀tọ́ ẹni tó jìyàn lọ àtẹni tó jìyàn lọ béèyàn ṣe bọ̀wọ̀ fún ìyẹn ní gbọ́dọ̀ ọmọ ọmọ Yorùbá gbọ́dọ̀ ní so ti yé sìn tó bá jẹ́ pé bóyá ó fẹ́ kọ́ ẹ̀kọ́ á kọ́ ẹ̀kọ́ tó ti yé sìn èyí tó bá fẹ́ mọ ìwé á mọ ìwé èyí tó bá jẹ́ pé ó bá jẹ́ láti gbé bóyá láti ní láti kọ́ iṣẹ́ à ń gbìyànjú láti kọ́ iṣẹ́ tó ti yé ń sìn èyí tó bá fẹ́ gbìyànjú láti gbìyànjú láti pé bóyá kó mọ ìwé á mọ ìwé so èèyàn dẹ̀ máa ń bọ̀wọ̀ fún àgbàlagbà lọ́kùnrin ọ̀ lóbìnrin kì í síbi tán ti bíyàn nìkan láti bọ́ láti gbìyànjú láti ṣe ìyẹn tó ti yé ń sìn kò síbi tó bá ti wá dé tó bá ti mọ gbogbo irú eléyìí yọmọ jọmọ lúàbí níbẹ̀ kì í síbi wọn bá ti bíyàn nìkan gẹ́gẹ́ sẹ́ni tó bá kété òbí tó bá bìyàn nìkan lèyàn lè ní tẹríba fún yálà ó wà ń bisẹ́ ni yálà ó wà ń lé ẹ̀kọ́ ni kò síbi téèyàn bá ti dé ibi tó bá ti wá dé yẹn ní tó bá ti kọ́ yẹn láti ìpìlẹ̀ òun náà lèyàn sì máa máa lò lọ tó ti yé sìn àwọn ọ̀dọ́ wọn kì í sọlẹ̀ o because èyí tó bá jẹ́ pé ó bá fẹ́ ya ọ̀lẹ́ fún ara rẹ̀ láti bí wọ́n bá ti bí wá ìyẹn nìkan ló kù ọ̀dọ́ ò kì í ṣe ọ̀lẹ́ rárá because èèyàn gbìyànjú láti jẹ́ ọmọ wọn ní àwọn bàbá máa ń sọ̀rọ̀ pé ọmọ tó bá sípà òun ni ìyá ẹ̀ máa ń gbé òun làwọn òbí máa ń gbé ọmọ náà ọ̀dọ́ náà gbọ́dọ̀ gbìyànjú láti ní iṣẹ́ ọwọ́ fún ara rẹ̀ ọ̀dọ́ gbìyànjú láti kọ́ iṣẹ́ láti ṣe ìgbìyànjú láti tóun náà lè jẹ́yàn tó ti yẹn sọ òun ni ọmọlúàbí no because àwọn ọ̀dọ́ àwọn yẹn dà gẹ́gẹ́ bí ọ̀la wa tó ti yé sí wọn àwọn yorùbá máa ń pòwe pé adìẹ ìní òun ló máa di àgbà tó bá di lọ́la tó ti yé sí àwọn ọ̀dọ́ àwọn ni èèyàn ọ̀la wa tó ti yé sí a ṣe gbọ́dọ̀ tọ́jú wọn a gbọ́dọ̀ mójútó wọn láti rán wọn nílé ẹ̀kọ́ èyí tó bá fẹ́ kọ́ṣẹ́ èyí tó bá fẹ́ tó bá fẹ́ jáde tó bá fẹ́ kàwé a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ fún wọn. ẹ màá lérò pé kí àwọn ọ̀dọ́ kọ́kọ́ ṣe ọwọ́ kọ́ṣà láti kọ́ iṣẹ́ ọwọ́ kan kọ́ lè fi ìyẹn máa fi máa jẹun tó má sì di ẹ̀yìn wá ọ̀la àti wípé kí àwọn ọ̀dọ́ míì náà kọ́ má máa ṣá láti máa máa da àwọn ọ̀lẹ̀ sí ojú títì kọ́ máa ṣá láti máa dà sáwọn waste bin tí àwọn ìjọba fi sílẹ̀ àti wípé kí àwọn ọ̀dọ́ àwọn àwa ọ̀dọ́ ká try láti jáde pẹ̀lú good grace, láti jáde pẹ̀lú nǹkan gidi ká lè fi try láti láti ká lè benefit nǹkan ní ẹ̀yìnwá ọ̀la bẹ́ẹ̀ ni káwọn ọ̀dọ́ kọ́kọ́ ṣe ọwọ́ bíi kọ́kọ́ bíi hairdressing àwọn obìnrin kakọ́ hairdressing kakọ́ tailoring kakọ́ fashion designer kakọ́ kalọ into catering different type of iṣẹ́ ọwọ́ ṣá àwọn ọ̀lẹ́ o àwọn ọ̀dọ́ mi ọ̀lẹ́ ni wọ́n o torí àwọn mi wọ̀n ní fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ ọmọ fẹ́ máa depend bí àwọn ọ̀dọ́ ọkùnrin ṣe máa fẹ́ go into yahoo àwọn obìnrin míì ọkọ wọn máa rìn kiri wọn máa ṣe prostitution kò dẹ̀ da máa ń advice káwọn ọ̀dọ́ pé kọ́kọ́ ṣe ọwọ́ kó dẹ̀ lè kọ́kọ́ ṣe ọwọ́ yẹn kọ́kọ́ dáadáa kò ń ṣe gbogbo àwọn ọ̀dọ́ náà kò ń ṣe púpọ̀ náà àwọn ọ̀dọ́ díẹ̀ àwọn fí ọ̀dọ́ díẹ̀ náà tó yẹ pé ọ̀lẹ ni wọ́n ni wọ́n fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ àwọn míì àwọn míì wọ́n ń try àwọn míì ń try because ó ní guy kan tó fẹ́ lọ fún president fẹ́ lọ fún president tó fẹ́ jáde fún president but àwọn míì àwọn àwọn àgbàlagbà wọ́n rò bóyá kò lè ṣe pé kò lè ṣe dáadáa kò lè ṣe bí àwọn àgbàlagbà but tó máa fún ní trial ó lè try ó lè òun náà lè gbìyànjú láti ṣì láti jẹ president náà bẹ́ẹ̀ ni àwọn àwọn àgbàlagbà àwọn press because tí wọ́n máa wọ́n press wa wọ́n máa jẹ́ kí gáà yẹn wọ́n máa fún gáà yẹn ní trial bẹ́ẹ̀ ni kọ́ fún wa ní trial kó má kọ́ jẹ́ kí àwọn àgbàlagbà yẹn kọ́kọ́ máa ṣe kọ́ fún àwọn náà ní trial àwa náà àti ní mentality àti àti àti try láti wo wo nǹkan táwọn àgbàlagbà yẹn wọ́n ń ṣe so àwa náà àti ń try láti máa máa kó gbogbo ẹ̀jọ láti jẹ́ kó dì kan.